pétérù kínní orí kẹta. bákan náà ni kí ẹ̀yin aya máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín ìdí rẹ̀ ni pé bí a bá rí nínú àwọn ọkọ tí kò jẹ́ onígbàgbọ́ wọ́n lè yí padà nípa ìwà ẹ̀yin aya wọn láì jẹ́ pé ẹ bá wọn sọ gbólóhùn kan nípa ẹ̀sìn ìgbàgbọ́ nígbà tí wọ́n bá ṣe àkíyèsí ìwà mímọ́ àti ìwà ọmọlúàbí yín ẹwà yín kò gbọdọ̀ jẹ́ ti òde ara nìkan bíi ti irun dídì àti nǹkan ọ̀ṣọ́ wúrà tí ẹ kó sára àti aṣọ ìgbà ṣùgbọ́n kí ẹwà yín jẹ́ ti ọkàn tí kò hàn sóde ọkàn ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ èyí ni ẹwà tí kò lè ṣá èyí tí ó ṣe iyebíye lójú Ọlọ́run nítorí ní ìgbà àtijọ́ irú ẹwà báyìí ni àwọn aya tí a yà sọ́tọ̀ àwọn tí wọ́n ní ìrètí nínú Ọlọ́run fi ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ wọ́n bọ̀wọ̀ fún ọkọ wọn irú wọn ni Sárà tí ó gbọ́ràn sí Abraham lẹ́nu tí ó pè ní olúwa mi ọmọ Sárà niyín tí ẹ bá ń ṣe dáradára tí ẹ kò jẹ́ kí nǹkan kan bà yín lẹ́rù tàbí kí ó mú ìpayà bá yín kí ẹ̀yin ọkọ náà máa fi ọgbọ́n bá àwọn aya yín gbé ẹ máa bu ọlá fún wọn gẹ́gẹ́ bí ẹni tí kò lágbára tó yín ẹ rántí pé wọ́n jẹ́ alábàápín ẹ̀bùn ìyè pẹ̀lú yín tí ẹ bá ń ṣe èyí kò ní sí ìdènà nínú àdúrà yín ní gbólóhùn kan ẹ ní inú kan sí ara yín ẹ ní ojú àánú ẹ ní ìfẹ́ sí ara yín ẹ máa ṣoore ẹ ní ọkàn ìrẹ̀lẹ̀ ẹ má fi burúkú gbẹ̀san burúkú tàbí kí ẹ fi àbùkù kan ẹni tí ó bá fi àbùkù kàn yín kàkà bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ wọn ní rere ni irú ìwà tí a ní kí ẹ máa hù nìyí kí ẹ lè jogún ìbùkún tí Ọlọ́run ṣèlérí fún yín nítorí ó wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó bá fẹ́ ìgbé ayé tí ó wù ú tí ó fẹ́ rí ọjọ́ tí ó dára ó ní láti kó ara rẹ̀ ní ìjánu pẹ̀lú ọ̀rọ̀ burúkú sísọ kí ó má fi ẹnu rẹ̀ sọ̀rọ̀ ẹ̀tàn ní láti yí padà kúrò nínú ìwà burúkú kí ó máa hu ìwà rere ó ní láti máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nítorí olúwa ń ṣọ́ àwọn olódodo ó sì dẹ etí sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú olúwa kan sí àwọn tí ó ń ṣe burúkú. ta ni lè ṣe yín ní ibi tí ẹ bá ní ìtara fún ohun tí í ṣe rere ṣùgbọ́n bí ẹ bá tilẹ̀ jìyà nítorí òdodo ẹ ṣe oríire ẹ má bẹ̀rù àwọn tí wọ́n ń jẹ yín níyà kí ẹ má jẹ́ kí ọkàn yín dàrú ṣùgbọ́n ẹ fi ààyè fún Kristi nínú ọkàn yín bí Olúwa ẹ múra nígbà gbogbo láti dáhùn bí ẹnikẹ́ni bá bi yín ní ìbéèrè nípa ìrètí tí ẹ ní ṣùgbọ́n kí ẹ dáhùn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́ ẹ ní ẹ̀rí ọkàn tí ó mọ́ tí ó fi jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ yín ní àìdára ojú yóò ti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù nípa yín nígbà tí wọ́n bá rí ìgbé ayé yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ nítorí ó sàn fún yín tí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run pé kí ẹ jìyà nítorí pé ẹ ń ṣe rere ju pé ẹ ń ṣe ibi lọ nítorí Kristi kú lẹ́ẹ̀kan ṣoṣo fún ẹ̀ṣẹ̀ wa olódodo ni ó kú fún aláìṣòdodo kí ó lè mú wa wá sọ́dọ̀ Ọlọ́run a pa ní ti ara ṣùgbọ́n ó wà láàyè ní ti ẹ̀mí nípa ẹ̀mí ó lọ wàásù fún àwọn ẹ̀mí tí ó wà lẹ́wọ̀n àwọn wọ̀nyí ni ẹ̀mí àwọn ẹni tí kò gbàgbọ́ nígbà kan rí nígbà ayé Nóà nígbà tí Ọlọ́run nínú àánú rẹ̀ mú sùúrù tí Nóà fi kan ọkọ̀ tán nínú ọkọ̀ yìí ni àwọn ènìyàn díẹ̀ wà àwọn mẹ́jọ tí a fi gbà wọ́n là nínú ìkún omi èyí jẹ́ àkàwé ìrìbọmi tí ó ń gba ènìyàn là nísinsìnyí kì í ṣe láti wẹ ìdọ̀tí kúrò lára bí kò ṣe ọ̀nà tí ẹ̀bẹ̀ ènìyàn fi lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa ẹ̀rí ọkàn rere nípa àjíǹde Jésù Kristi ẹni tí ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó ti kọjá lọ sọ́run lẹ́yìn tí àwọn áńgẹ́lì àti àwọn aláṣẹ àti àwọn alágbára ojú ọ̀run ti wà ní ìkáwọ́ rẹ̀